ẹ̀sìn Ọlọ́run ni èmi àti tọrọ dùn púpọ̀ ènìyàn tí kì bá ṣe gbogbo wọn báyìí àti jákèjádò ìyàlẹ́nu tí wọ́n jọ́sìn fún kan ènìyàn alákọ̀bẹ̀rẹ̀ bẹ̀rù gbogbo àwọn ìfihàn agbára ó jọ́sìn fún gbogbo ìyàlẹ́nu tí ó lágbára ọgọ́rùn márùn sí ọgọ́rùn àwọn ẹ̀yà ara wọn ní ìdàgbàsókè ti ara ẹni ti orílẹ̀-èdè òkèrè ti àwọn olùbásórí ti ìlú Australia ní àwọn àlá ti àwọn agbègbè ìlú olóhùn ẹni tí ó jẹ́ ìdí àkókò ti ara àti pé àwọn Ọlọ́run àròsọ ìtàn bí Ọlọ́run sì tẹríba lónìí ìpín kan pàtàkì tí olùgbé àgbáyé kọ̀ọ̀kan ní àwọn Kristẹni àwọn Júù àwọn Mùsùlùmí àti àwọn Mùsùlùmí tí ó sìn Ọlọ́run tàbí Jèhófà, Ọlọ́run Mose àti Abrahamu tàbí Allah, Ọlọ́run rú fún àwọn ará lọ, ó wà àwọn àìbìkítà kọ̀pọ̀ṣọ́lá láàárín wọn. Ìpín mìíràn pàtàkì ti àgbà ìfaramọ́ ìgbàgbọ́ bí Buddhism àti Hinduism. Síbẹ̀síbẹ̀, àwọn mìíràn wà, bí ní àwọn orílẹ̀-èdè alákọ̀ọ́kọ́ tí ó ní àkókò wọn, àwọn ìgbàgbọ́ ẹ̀mí tí ó ṣọ̀fọ̀, àwọn àpẹẹrẹ wọ̀nyí tọ́ka sí ìwà tí ìpìlẹ̀ ti ènìyàn tí wà láti ẹ̀dá, ìfẹ́ láti san ìtẹríba àti láti jọ́sìn díẹ̀ nínú nǹkan. Ìhùwàsí tí ọkàn ènìyàn ṣe pàtàkì jùlọ fún Jésù ní òtítọ́ Ọlọ́run rẹ̀ pẹ̀lú gbogbo ọkàn rẹ̀ àti ọkàn-ọkàn rẹ̀ àti gbogbo ọkàn rẹ̀ ní àwọn òfin ńlá rẹ̀ rẹ̀, ní àwọn òfin ńlá rẹ̀, àti gbogbo ọkàn rẹ̀, èyí pẹ̀lú àwọn wòlíì rẹ̀. Lẹ́yìn náà Jesu bá a sọ̀rọ̀ pé, Mo fi fún ọ, ìwọ fẹ́ràn ara yín pé, ó túmọ̀ pé, ìwọ yóò mọ̀ pé, ìwọ ní ìfẹ́ fún ara wa. A ka ọkàn bí Bíbélì tí a kà pé ó jẹ́ ìjókòó ti àwọn ìfẹ́kúfẹ̀ẹ́, àti àwọn ìfẹ́kúfẹ̀ẹ́, àtìgbò ara wọn, ìlonu, àti ìwà tí kì ṣe fúnni ní àṣẹ fún ìmí, láti ìwé Hébérù ti gbogbo àgbáyé. Àwọn ìgbàsílẹ̀ ìtàn ṣàfihàn pé, láti ìbẹ̀rẹ̀ ènìyàn ti tẹríba díẹ̀ nínú nǹkan tí déédéé, àwọn ìyàtọ̀ pọ̀ lọ so wá, àti láàárín gbogbo àwọn ẹ̀sìn tí ó yàtọ̀, tí àwọn òfin tí ó tóbi jùlọ jẹ́ a fẹ́ràn Ọlọ́run bí, lọ́ọ̀vì àdúgbò ti, nífẹ̀ẹ́ ọkàn mìíràn, gbogbo àwọn tí ó wà lókè, ọkàn ènìyàn ní ìjókòó rẹ̀ ti àwọn ẹ̀dùn, ilé iṣẹ́ ìwà, ẹni inú rẹ̀, tàbí kò sí ìrònú tí kọ̀, ẹjọ́ kan. Ọlọ́run sì rí pé ẹ̀ṣẹ̀ ènìyàn tóbi sí ilẹ̀, àti pé gbogbo ojú inú àwọn èrò, ìbínú àwọn èrò jẹ́ ibi nígbà gbogbo. Ó sì ronúpìwàdà, Olúwa tí ó ti dá ènìyàn kúrò lórí ilẹ̀, ó sì bànújẹ́ fún un. Míkà kò sí àwọn ọmọ Israẹli ń béèrè lọ́wọ́, pẹ̀lú kíni mọ́, yóò wà níwájú Olúwa, àtìlẹ́yìn náà fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ayé ní ìrísí àwọn ìbéèrè mìíràn. Ó ti pinnu pé, ó ti fihàn, ìwọ ènìyàn kíni ó dára àti kíni Olúwa ń béèrè lọ́wọ́ rẹ̀. Ṣùgbọ́n láti ṣe òdodo àti láti banújẹ́ pẹ̀lú Ọlọ́run rẹ, Jesu wí fún Satani, fún Olúwa Ọlọ́run rẹ, kíni ó dá pẹ̀lú àwọn ètè wọn. Ṣùgbọ́n àwọn ọkàn wọn jìnnà láti ọ̀dọ̀ mi, wọ́n sì foríbalẹ̀ fún mi lí asán. Àwọn ẹ̀kọ́ wọn jẹ́ òfin nípasẹ̀ àwọn ọkùnrin tí ó kọ́ wa, a sì fi ara kórìíra ara rẹ̀ bí ìrúbọ tí ó lè yọ ẹ̀ṣẹ̀ kúrò láti ènìyàn. Ọlọ́run gba ọrẹ sókèsókè ní ìpòkun Abchabi, ìyọrísí ṣẹ́gun lórí ikú àti ti Satani. Àǹfààní ní ayé fún ìdáríjì àti ìlà ìlara sì wà sí gbogbo àwọn tí ó yàn láti fi ìgbẹ́kẹ̀lé wọn àti ìgbòhùnsá nínú Kristi, nínú Kristi, àwọn èèyàn alájàjà sí Ọlọ́run nípasẹ̀ ìdáríjì ẹ̀ṣẹ̀ hàn, ìfẹ́ wọn ní ìbọ̀wọ̀ fún, amágé àti ìsìn fún, ọkàn ti bá ẹni fún ara rẹ̀. Ènìyàn lè ṣe àkíyèsí ẹnìkan gẹ́gẹ́ bí Kristiẹni olùsọpọ̀ Kristiani nípa wíwo gbogbo àwọn iṣẹ́ rere tí ó ṣe, ṣùgbọ́n kò mọ̀ pátápátá àwọn ìdí rẹ̀ fún ṣíṣe àwọn iṣẹ́ náà, fún àpẹẹrẹ, ìfẹ́ rẹ̀ fún ìdánimọ̀ ènìyàn, tàbí láti jẹ èrè Ọlọ́run nípa sísọ àwọn àṣẹ Ọlọ́run kì í ṣe ìjọsìn tòtítọ́ bí kò sí ìbọ̀wọ̀ yìí tàbí wájìwò, iṣẹ́ tí kò ní sìn, bó tilẹ̀ jẹ́ pé lè ṣe àǹfààní fún ẹnìkan láyàfi Mọ́rúfì tí ó bá wà láàárín ọkùnrin nínú náà ní ìfẹ́ Ọlọ́run nìkan mọ́ ìpinnu ti ọkàn-ọkàn, ìfẹ́ ìgbàgbọ́, àti iṣẹ́ tí lílò fún ìjọsìn. Àwọn ìbéèrè nípa ṣíṣe ìfẹ́ Ọlọ́run ní ẹbọ ti ara rẹ̀, bí ẹni pé a fi ìrúbọ sí Ọlọ́run. Jesu tẹríba fún Ọlọ́run ti Kínní ìṣẹ́gun lórí ikú, a crucifixion ti Kristi bí. Kristi fúnni ní ọ̀rẹ́-ẹ̀kọ́, àjíǹde Kristi. Àwọn ènìyàn kò mọ̀ tí àwọn iṣẹ́ rere ènìyàn bá ń jọ́sìn tàbí iṣẹ́ láti gba ìyìn láti ọ̀dọ̀ àwọn mìíràn tí mọ ọkàn ènìyàn tí ó mọ̀ tí ó bá Tani láti tọ́ àti asán àti túmọ̀ sí nǹkan kan. Jòhánù orí kẹlẹ́kẹlẹ́ ẹ̀ṣẹ̀ pẹ̀tọ́lá. Àwọn ọ̀rọ̀ bí ó ti tògbò pọ̀lọ̀. Wípé àti gbé sókè ju gbogbo aláìní ti àwọn ilé òrìṣà, àwọn ìrúbọ, àfè tí ó jẹ́ àǹfààní fún ènìyàn, ṣùgbọ́n kì í ṣe sí Ọlọ́run. Ìhìnrere mẹ́rin. Bí Jóò, Nkáfíyín àti Fílípì ẹlẹ́tàn. Ìwé mímọ́ náà sọ pé ìṣẹ̀dá Ọlọ́run ni ìfẹ́ ìgbésí ayé òtítọ́, ọ̀kàn mímọ́ àti olódodo alánú àlàáfíà, ọ̀tọ̀ kìíní ìtẹ́lọ́rùn lọ́dọ̀ Ọlọ́run. Kìíní mímọ́ náà sọ pé ìṣẹ̀dá Ọlọ́run ni àánú ni ìfẹ́ ìgbésí ayé òtítọ́, mímọ́ àti olódodo Ọlọ́run rẹ̀. Láti Míkà, ẹ̀ṣẹ̀. Jésù kò bùkún òkun, ṣùgbọ́n ó ní àwọn ọ̀rọ̀ líle fún àwọn aṣáájú ẹ̀sìn tí kò tẹ̀lé ọ̀rọ̀ àwọn òfin, pàápàá sí àwọn tí ó kéré jùlọ ti òfin. Bí ó ti ṣe aláìgbàgbọ́, ẹ̀yin ó ti kọ̀ òdodo sílẹ̀ ní, ó yẹ kí ó ti ṣe ọ́ ní ìgbẹ̀yìn, láìsí àìbìkítà fún. Àwọn olùdarí wọ̀nyí nílò ìdásí ti ara ti ìrònú pé wọ́n ti mú ìbéèrè Ọlọ́run ṣẹ, ṣùgbọ́n wọ́n ti gbàgbé ìpinnu rẹ̀, ìṣẹ̀dá rẹ̀, nínú ìwàásù. Máṣe Jesu fihàn ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ àti àwọn ìwà tí ó ní ìtẹ́lọ́rùn àti ìbùkún fún Ọlọ́run tí ó já tálákà nínú ẹ̀mí, àwọn tí ó mọ àṣẹ tirẹ̀ àti olùlọ́run. Sọ́fọ̀, àwọn ẹ̀dẹ́gbẹ̀lọ́, àìnídìí àwọn yẹn ènìyàn nípa ìlágbára tí ẹ̀mí bí ó lòdì sí ìdùnnú pẹ̀lú ti ara wọn, ìgbésẹ̀ nínú ìgbésí ayé, kọ̀ nírẹ̀lẹ̀ tí kì í ṣe ìgbéraga, ìgbéraga tàbí ìgbéraga, dé bí àti òǹgbẹ fún òdodo, àwọn tí ń wá, nígbà gbogbo àti ṣe ohun tí ó tọ́, àti ìfẹ́ sí Ọlọ́run. Ẹ aláàánú lórí, rìn nínú ìyànjíǹde, kì í ṣe ìdájọ́ tàbí bábọ̀bọ̀rin, funfun nínú ọkàn, àwọn òbí ní òmìnira láti inú kìíní èké, ní ọ̀fẹ́ láti ohunkóhun tí ó hu àtẹ̀gùn, bá ìbàjẹ́ gé, olùfẹ́, àwọn tí ń gbé ní àlàáfíà pẹ̀lú ẹlẹ́gbẹ́ àti ṣe, àti ṣe, òfin sọ̀rọ̀ àti ṣe bí àwọn tí ó ń ṣe ìdájọ́ nípasẹ̀ òmìnira, nítorí ìdájọ́ láìsí àti àánú ṣe àfihàn. Láìsí èyíkéyìí, èrò ti àwọn àìdáyidá, àánú àwọn borí lórí ìdajì. Jákùbù, ìdajì òfin, béèrè ìjìyà ṣùgbọ́n, Ọlọ́run fúnni ní àánú fún wa Kristi. Jésù bẹ̀rẹ̀ wọ̀nyí nínú àwọn mẹ́ta wọ̀nyí ni ó rò pé ó jẹ́ aládùúgbò sí ọkùnrin tí ó ṣubú sínú ikú. Àwọn ọ̀lẹ, gbin náà ní òfin sí, jẹ́ onínúra àti àánú fún ara wa kí ó dáríji ara wọn gẹ́gẹ́ bí Kristi Ọlọ́run dáríji rẹ̀. Àwọn Kírísítánì gbọ́dọ̀ ṣọ́ra bí wọ́n ṣe ṣe jù kan. Ẹnikẹ́ni tí ó bá pa ẹnìkan tí wọ́n fẹ́ràn, bí ẹnìkan tí ó bá ṣe, àwọn yípadà, ó sì padà, àti kan, àwọn tí ó ṣubú, àti kó ronúpìwàdà, àti padà padà sí Kristi. Gbogbo àwọn Búdà lọ́rùn gbúdú wá nínú ìtún ìtún rẹ̀ tàbí àwọn nínú ìtì lọ́kùnrin sì fún ènìyàn ní òye tí ó gbà fún láàyè láti rọ́nú ìdí ìtúpalẹ̀ kí ó yàn. Ènìyàn lẹ́yàn sì tẹ̀síwájú nínú àwòrán lọ́kùnrin nípasẹ̀ mímí òtí tí ó fi àánú hàn ìdájọ́ òdodo àti lẹ́pa àlàáfíà àwọn ìbátan tàbí ó lè yàn láti má ṣe bẹ báyìí tí ó kù yàtọ̀ sí ìbátan rẹ̀ pẹ̀lú àtìlẹ́dà rẹ̀. Níwọ̀n ìgbà tí gbogbo ènìyàn ti dẹ́ṣẹ̀ àti pé ó wà ní ìdáríjìdáríjì agbára ìdí tí a fún láàyè àwọn náà rẹ̀ gbígbáláyé díẹ̀ sí bí Kristi sí àwọn tí ó wà nínú Kristi Nítorí náà, gẹ́gẹ́ bí Ọlọ́run ti ṣe àyànfẹ́ mi àti sùúrù wa, àti lórí gbogbo àwọn ìbùjú inú rẹ̀ nípa tí ó dàgbà nínú òun Kristiani, yóò ṣe àfihàn àwòrán Ọlọ́run àti ìfẹ́ àlàáfíà inú rere, òtítọ́ tí àríṣàkóso ara ẹni, àwọn àbùdá tí ó wà lókè tí Ọlọ́run kò lè rí, wọ́n sì gbé tí ó ti àrí tàbí gbé. Nípa wíwò àwọn iṣẹ́ Jésù àti ìhùwàsí Kristi, a nílò ìfẹ́ àti ìdáríjì nínú ipò ẹ̀ṣẹ̀ wa àti ìsìtẹ̀ àti ikú ìdájọ́ òdodo nílò. Ọlọ́run nípasẹ̀ ìgbésí ayé Jésù, ikú àti àjíǹde àti àjíǹde pèsè ayé láti dáríjì. Nígbà tí kan ti gba ẹ̀bùn ti Ọlọ́run, Kristi nípasẹ̀ ìgbẹ́kẹ̀lé àti ìgbọràn, ìwà ìfẹ́ ti ìfẹ́, àlàáfíà wa, àti tún nínú inú àti ìfẹ́ wa, láti ṣàlàyé ìfẹ́ yìí ní ahọ́n náà oríṣiríṣi, ahọ́n Kristi ní ọ̀run rí, ọtí líle wa ti inú kànìyàn, ọwọ́ tí a fún tàbí ahọ́n ìdìdì tí ó fún ọwọ́ ní ọwọ́, ahọ́n kàn tí orin tàbí ẹsẹ̀ nípasẹ̀ ahọ́n, ahọ́n kàn tí àdúrà tàbí kan tí ó fẹ́ pápá tí ó bá pé ìsọ̀rọ̀ ń ṣàlàyé àwọn ìkùnsínú rẹ̀, ìṣe gíga rẹ̀ tí a gbé kalẹ̀ tàbí àwọn ìwàásù gbé, jíjẹ́ jíjẹ́ tí oúnjẹ Olúwa tàbí tí ó rántí ìrúbọ Kristi àti àjíǹde Kristi, ìkùnà láti sá pàápàá tàbí kùnà ọ̀nà láti sinmi nígbà tí ó pẹ́ kátìsítì Bíbélì tàbí ṣe ìdíwọ́ fún ìfiránṣẹ́ Ọlọ́run. Gbé ìgbésí ayé ìwà rere tàbí gbé ìgbésí ayé rope. Gúnú fún dígí tàbí ṣe àfihàn àwọn Ọlọ́run àti àwọn ayé láti ṣàfihàn ìdúpẹ́ rẹ̀ sí Kristi gẹ́gẹ́ bí olùgbàlà rẹ̀. Yóò gbé bí a ṣe súnmọ́ àpẹẹrẹ Jésù bí ó ti ṣe kí ó wà láti lóye ìfẹ́ Ọlọ́run tí ó ti fún nípasẹ̀ ẹ̀mí mímọ́. Onísìmáyìn a ìgbà gbogbo ìtún ìjámu ìyípadà àgbáyá ikú ìyọ́ ìdájọ́ àti àjíǹde kan àwọn ìbéèrè ìjọsìn ẹnìkan lè jẹ́ asán àti ìtẹ́wọ́gbà fún Ọlọ́run. Tipẹ̀ nípa ṣíṣe ìfẹ́ Ọlọ́run ní ẹbọ ti ara rẹ̀ bí ẹni pé a fi ìrúbọ sí Ọlọ́run. Jésù tẹríba fún Ọlọ́run ti fi ní lórí ikú. A crucifixion ti Kristi. Bí Kristi fúnni ní ọ̀rẹ́ tẹríba fún Ọlọ́run tẹ̀. Ni wọ́n bí Ọlọ́run ti mọ́ ọkàn ènìyàn tí ó mọ̀ tí ó bàjẹ́ pé ìjọsìn ẹnìkan jẹ́ gidi àti onígbàgbọ́ tí ìfẹ́kọ̀. Nígbà òní ó yẹ kí ó tẹríba kan nípa jíjẹ ẹbọ gbígbé. Ọkàn yóò sin Ọlọ́run ní ìgbà gbogbo àti ní ohun gbogbo tí ó fúnni. Ògo àti ìyìn sí àwọn ọ̀nà láti à ṣe ìrànlọ́wọ́ fún àwọn ọmọ Ọlọ́run àti àwọn tí ó nílò. Gbégbá àwọn ẹlòmíràn níyànjú láti gbé àwọn ìgbésí ayé ìrúbọ kéde. Ògo àti ìgbéjáde, ìfiránṣẹ́ ti ìgbàríjì àti ìgbàlà, ìgbésí ayé ikú, ìsìnkú àjíǹde àti àjíǹde ti Kristi. Àwọn Kristẹni kọ̀yí tí wọ́n péjọ, wọn yóò jẹ́ ọlọ́tọ̀ wọn sí ìfiránṣẹ́ rẹ̀ sí àwọn ènìyàn rẹ̀, kì yóò sì tijú, àtijú tí ó tijú, ó kò tijú ti ìyìnrere, nítorí agbára Ọlọ́run ní ìgbàlà. Paulu tún fi ọ̀nà yìí jẹ́, nítorí ó ti jíǹde pẹ̀lú Kristi, níbi tí Kristi ti fi ara pamọ́ sí olókè. Lẹ́yìn náà ìwọ yóò farahàn pẹ̀lú rẹ̀ nínú ògo. Jẹ́ kí àlàáfíà ti Kristi jọba nínú ọkàn yín, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ orin ti Olúwa Jesu. Àwọn àpẹẹrẹ méjì àtẹlẹjọ́ sì Júù àti àwọn arákùnrin Kẹfẹ́rì tí ó ó péjọ, bẹ́ẹ̀ ni èyí tí ó, àwọn àpẹẹrẹ méjì àtẹlẹjọ́ sí Júù àti àwọn arákùnrin Kèfèrí tí ó péjọ, bẹ́ẹ̀ èyí tí ó, bẹ́ẹ̀ èyí tí ó. Nítorí náà àwọn tí ó gba ọ̀rọ̀ rẹ̀ ti wà ní baptisi, àti pé wọ́n gba oúnjẹ, àti àwọn aláàánú wọn tí ó gba Ọlọ́run àti onínúrere pẹ̀lú gbogbo àwọn ènìyàn. Ìwọ̀nyí lọ níwájú wọn dúró dè wá ní Toasi, ṣùgbọ́n àwa wọ ọkọ̀ lọ́dọ̀ Filipi lẹ́yìn àwọn ọjọ́ tí àìmọ́ búrẹ́dì, àti ní ìjọ márùn a wá sìn wọ́n ní Trus, níbi tí a ti gbé ní ọjọ́ méje, lórí àkọ́kọ́ ọjọ́ tí ọ̀sẹ̀, nígbà tí a láti fọ àkàrà ti Olúwa, oúnjẹ tí ó wọ́pọ̀ tàbí àwọn méjèèjì, Paulu sọ̀rọ̀ iná ilẹ̀ Gregomai kò wáṣọ láti sọ̀rọ̀, ṣe ọ̀rọ̀ pẹ̀lú ọkàn, jíròrò pẹ̀lú pàtí kúrò ní ọjọ́ kejì, ó sì mú ọ̀rọ̀ rẹ̀ mú jáde títí di ọ̀dọ̀ gbolẹ̀ fún Ọlọ́run nípasẹ̀ láti sin, ńkọ́ orin àti gbígbà kò ní òpin sí ìpàdé papọ̀. Lórí èyíkéyìí ọjọ́ kan pàtó, àwọn ìbéèrè, nígbà wo ni ó yẹ kí Kristi kí ó sin Ọlọ́run? Lálójúmọ́ bí, ọjọ́ rúkà, ìdí tí àpéjọ papọ̀ ní síà, bẹ́ẹ̀ ni ọkàn mìíràn bí, ìdàpọ̀ pẹ̀lú àwọn mìíràn kọ́, ìwúrí òtítọ́, gbogbo àwọn tí ó wà lókè, àti bífà, àti ti, Ọlọ́run Kristiani ní láti wà ní ìdojúkọ ọkàn ní ìtẹ́lọ́rùn kù. Àwọn àpẹẹrẹ inú májẹ̀mú Májẹ̀mú Titun gbọdọ̀ tẹ́lẹ̀ tí ẹ fi dé èyíkéyìí ọ̀dọ̀ Kristiani ṣe yẹ kí ó yẹ kí ó ṣe ṣe pẹ̀lú ìdúpẹ́ tí ẹ̀kọ́ ìbọ̀ ní ọkàn wa láti sìn. Nígbà tí Ọlọ́run pàṣẹ àwọn ọmọ Israẹli lọ́wọ́ àwọn ọmọ ilẹ̀ ìṣe ara Ejibiti, ó fi májẹ̀mú ìdáàmú pẹ̀lú àwọn tí ó wà àgọ́ ibi tí ó fi rúbọ sí Ọlọ́run. Ọdún tí à ń ṣe ìtọ́jú ìpinnu wọn ní ìlérí. Solomoni ṣe tẹ́ḿpìlì kan ní Jerusalẹmu fún ìjọsìn àti ẹbọ wọn. Ọdún lẹ́yìn náà Jésù sọ fún arábìnrin ará Samaria fún ará Samaria àti ní Jerusalemu ẹ̀ṣẹ̀ tí ń bọ̀ àwọn ilé Israẹli. Májẹ̀mú tẹ́ḿpìlì mẹ́ta. Jésù ti gba iṣẹ́ ìránṣẹ́ gíga díẹ̀ sí láti di májẹ̀mú àǹkí májẹ̀mú tí ó ṣe àkíyèsí lórí àwọn ìlérí tó dára jù tí ọkùnrin yóò rí ohun tí ó jẹ́ àṣìṣe pẹ̀lú àwọn ènìyàn rẹ̀. Lọ́kànkan kò jẹ́ àṣìṣe pẹ̀lú àwọn ènìyàn rẹ̀. Wo àwọn jẹ̀mú lé Olúwa wí nígbà tí èmi ó fi ìdí májẹ̀mú tuntun múlẹ̀ pẹ̀lú ilẹ̀ Ísírẹ́lì àti pẹ̀lú ilẹ̀ Júdà. Kì yóò dàbí májẹ̀mú tí mo ti ṣe pẹ̀lú àwọn bàbá wọn ní àkókò tí mo mú lú hú ó sì mú jáde láti ilẹ̀ Íjíbítì nítorí tí láti látòrí tí nítorí pé májẹ̀mú tí èmi ó bá ilẹ̀ Ísírẹ́lì jẹ lẹ́yìn ẹ̀ṣẹ̀ sínú, lè kánná, lè kánná, lè Olúwa, èmi ó fi òfin mi hàn, èmi ó kún ó sì kan òun, èmi ó sì jẹ lókun òun, òun ó sì jẹ ènìyàn mi nípa fífún ara rẹ̀, lọ́rùn bíi robe, ẹsẹ̀ ìgbé àgbéra. Jésù ti fi májẹ̀mú ti lókun sí, ṣe ó kàn pé, lọ́rùn tí ń gbé inú rẹ̀, ẹnikẹ́ni bá run ilẹ̀ lọ́rùn, lọ́rùn yóò pa àrùn, nítorí tí ẹnìkan pa tẹ́ḿpìlì lọ́rùn àti pèlè ilẹ̀ mi, tàbí ẹ kàn pé ara rẹ̀ jẹ́ ilẹ̀ mi mi nínú rẹ̀, ta ni ó ní láti lókun? Ihu kì í ṣe tirẹ̀, fún ní ìdíyelé pẹ̀lú ìdíyelé kan. Bẹ́ẹ̀ ni lógo lókun nínú ara rẹ̀, níwọ̀n ìgbà tí àwọn Kristẹni jẹ́ tẹ́ḿpìlì rẹ̀ àti Ẹ̀mí mi ń gbé nínú wọn àwọn oúnjẹ láti tún ṣàfihàn àwọn ará láyé bí èmi ti ń gbé láyé. Mím àti ìtẹ́wọ́gbà fún ìjọsìn èmi. Bẹ́ẹ̀ ni ipò tàbí ètò ti ara jẹ́ pàtàkì, ṣùgbọ́n ìfẹ́, ìpinnu ti ọkàn àti ìhùwàsí ti àwọn tí ń wà nínú Kristi ṣe pàtàkì. Ẹ pàlàyé wa, àwọn iṣẹ́ ti àwọn ìgbésí ayé wa ni láti ṣe ṣe níbi gbogbo kúkú ju ipò ti ara Gẹ́gẹ́ bí Mt. tàbí ilẹ̀ ilé ilé ìjọsìn fún kò ṣe pàtàkì. Ẹran àti ẹ̀jẹ̀, ìfẹ́ lọ́rùn tí ìfẹ́ mím, ìwà ìbànújẹ́, ìdáj àti àánú àti òtí jẹ́ pàtàkì fún àwọn kẹrẹ. Àwọn ìbéèrè, ṣe májẹ̀mú tuntun ṣe òfin tẹríba tẹ́ḿpìlì fìdí ọ̀tí. Ìfẹ́ ìtẹ́lọ́rùn ti ìfẹ́ mi ìwà títí àwọn kírísítánì ní tẹ́ḿpìlì rọrùn ní oyin nítorí èmi mi ń gbé níhùn ń gbé níhùn níbo nìkan wá láti sìn kíkún lónìí àfẹnuni mútu ilé kalẹ̀fẹ̀ ènìyàn láti jùsìn nínú ẹ̀mí ẹ̀mí rẹ̀ àti ní òtí láti inú kan tí kò rí lu èyí tí ó nílò im ìjọsìn kò ní iṣẹ́ ti ara agbèrè ṣùgbọ́n nǹkan tí ó wá láti inú láti ìfẹ́ àti ìyìn àti jù kanáà lágbára pátápátá ti ṣiṣẹ́ iṣẹ́ ti ara tún lè sìn àti sìn kíkún ìjà fífẹ́ agbèrè àti ìyìn láti inú inú ènìyàn kan rẹ̀ àti tèmi àwọn ìkùnsínú àti ìhù ìhùwàsí jẹ́ iṣẹ́, ìjìnòtì ti ìhádàrá àti ìyìnṣe nìkan tàbí pẹ̀lú ẹgbẹ́ kan. Àwọn iṣẹ́ tí ó jùkọra àwọn ẹ̀mí àti àwọn ìkùnsínú ti ìfẹ́, ti ìhádàrá àti ìyìnṣe ìbámu. Jesu dànù, Jesu sì bá fún mi pẹ̀lú ètè, ṣùgbọ́n kàn ń kó ronú láti mi, ń foríbalẹ̀ fún mi tí àwọn èrò ẹnìkan àti àwọn ẹ̀dùn kan dá lórí Ọlọ́run, àti pé wọ́n ti ní ìmúkan gbogbo wọn láti nífẹ̀ẹ́, láti wàásù, wọ́n sìn, ó ti pèsè báyìí láti sìn Ọlọ́run ní ẹ̀mí àti òdodo. Ṣùgbọ́n kíni ó jẹ́ kan láti ṣe nígbà tí sìn tàbí sìn? Ọlọ́run kan lè kà nínú Génésìsì pé lákòókò tí Ọlọ́run jìgìjì Ábúráhámù nínú ìgbèkùn ní Ejibiti. Wọ́n fi májẹ̀mú kan múlẹ̀ pẹ̀lú wọn. Nínú májẹ̀mú yìí, ó yan ẹgbẹnìyàn láti ṣe ìránṣẹ́ fún àwọn àlùfáà sì ẹran wọn, àti gbogbo àwọn ènìyàn lọ́kàn nípasẹ̀ nípasẹ̀ Moses. Àwọn ìnísìnà tí ó kan pàtó lórí bí iṣẹ́ ṣíṣe tí a fi rope ń ṣe. Pẹ̀lúpẹ̀lú lẹ́yìn náà kúrúkùn wá sí ilẹ̀ ní ìrísí ènìyàn ká Kristi. Ó sì gbé bí kan nínú àwọn ẹ̀dá rẹ̀ tí ń jú sí irú àwọn ènìyàn ṣògùn. Láìsí ba àwọn àlùfáà àlùfáà fún orúnkún bàbá rẹ̀. Àwọn ìpínjọ láti àwọn ti àwọn ti àwọn májẹ̀mú àti àwọn àlùfáà, àwọn ọkùnrin àti àwọn obìnrin nínú Kristi ní láti wá àwọn èrò bí wọ́n ṣe lọ́jọ́jọ́ ń sin nípa ṣíṣe àwọn iṣẹ́ tí ó dára, gba òmíràn padà sí èso àti krẹ́ àwọn ìyìn àti àti ti ìran àwọn ìbèrè bí ó ti ń fi ara wọn fún Kristi bí ẹ ti ń gbé ní ìgbésí ayé àti iṣẹ́ ìsìn. Lọ́kọ̀ àti Mósè fún àwọn ìlànà kan ní ẹ lórí bí ènìyàn ṣe láti foríbalẹ̀ fún Ti ìpìlẹ̀ náà lókun sí àwọn ènìyàn titun rẹ̀ ní láti lọ́jọ́jọ́ lọ́jọ́jọ́ nípa ṣíṣe àwọn iṣẹ́ tí ó dára àti nípasẹ̀ ńlọ ìtàn àti àd adérayọ̀pọ̀ fún láti inú kan chief ek injusi ngc náà bíbélì kò pèsè àwọn ìtìnísì náà pàtàkì fún ìgbóhùnsáfẹ́fẹ́ títà bí ipò fún àpẹjùpà àwọn ìpàdé ti ìjà kìíní sámísì nípasẹ̀ gbogbo ń kẹgbẹ́ ṣiṣẹ́ òmìnira òmìnira wo fún àpẹẹrẹ tí ó jẹ́ èso kò ṣe àkíyèsí gbatíj kò ṣe déédéé sí gbogbo iṣẹ́ ìjísìn ń pàdé ní àwọn ilẹ̀ ìta gbangba ti tẹ́ḿpìlì àti ní àwọn ilẹ̀ àwọn kírísítẹ́nì pẹ̀lú wíwá ti àwọn jù àti àwọn ará rọ́mù àwọn kòtùtẹ̀dẹ̀ àti solomoni tún gún láti wá àwọn ilẹ̀ òsì yìí àti àwọn àyè mìíràn tí ó wá ọ̀nkọ́ ẹbẹ́rú gba àwọn kòtùtẹ̀dẹ̀ Israẹli àti Solomoni tún gùn láti wà. Àwọn ilẹ̀ òsì yìí àti àwọn ààyè Mesokefẹ àti àwọn mìíràn díẹ̀ sí bí ó ti rí tí ó sàn. Tọ̀nú ní kéde wà láti pejpap láti wà ní òye ti àwọn ìṣòro mìíràn ti ènìyàn àti láti ṣe ìwúrí fún àwọn ẹlẹgbẹ́ mi láti gbé ní òtí kí ó ṣe àǹfààní sí àwọn mìíràn kí fa ìfojúsùnà àti ìdàpọ̀. Níbẹ̀ ni ó nílò àìníàní. Ìbẹ̀rù ti inú níbí ni lè ti jẹ́ olùtú ńlá fún ara jù sí àwọn ẹgbẹ́jẹ́ gábà gba àti ṣàkóso àwọn ènìyàn. Ń fọjú kò ara kù sí àwọn ìwé mím ti Kristẹni bí pap. Àwọn pap láti fakara, ó rọ yín pap wọn láti pé pílípì. Àwọn ènìyàn pap fi lẹ́tà kan ránṣẹ́ nígbà tí ó péjú láti jẹ́ fún níwájú gbogbo àwọn alágbàdése, gbà kan fún Sátánì, ka àwọn ìwé mi àti pé ó kún fún òye rẹ̀ kí ó tẹ́tí sí àwọn mìíràn òye, ọkùnrin sí ara wa tí gbogbo ilé ìjìsìn bá wà pap ní ibì kan. Paulu fún àwọn ìlànà wọ̀nyí sí àwọn Christian Kíríńtì láti ṣe àtúnṣe nígbà tí wọ́n ti Sarge, gbogbo ènìyàn tí ó asteles fún àwọn ènìyàn fún agbára fún agbára fún àwọn ènìyàn fún agbára òun, ìwúrí àti ìtùnú. Ẹni tí ń ska ní èdè tí a kọ mu nípasẹ̀ àwọn tí ó Sarge hajj ara rẹ̀ ṣùgbọ́n ẹni tí ó tẹ̀lé tí ó ṣe hajj pele ìjísìn tí ó pẹ́ èmi yóò fẹ́ gbogbo rẹ̀ láti skar ní àwọn èdè tí a kọ́ mú nípasẹ̀ rẹ̀ ṣùgbọ́n àwọn ènìyàn tí ó pẹ́ ṣùgbọ́n èmi yóò kúkú ti àsìtẹ́lẹ̀ ẹni tí ó sa àsìtẹ́lẹ̀ tóbi ju ẹni tí ń sa ní èdè àyàfi tí ó ṣe tún kí ilẹ̀ ìjísìn lè fàdífin nítorí náà ó wà pẹ̀lú rẹ̀ àyàfi tí ó bá sa àwọn èdè tí ó bá sa àwọn èdè tí ó ní gbogbo àwọn èdè wa ní àgbáyé síbẹ̀ kò sì kan nínú wọn láìsí ìtumọ̀ ǹjẹ́ bí èmi káde tọmọ ìtọmọ tí ẹnìkan èmi jẹ́ alẹ̀ sí agbas ó sì jẹ́ ìtàn àjèjì sí mi mo dúpẹ́ lukú lókùnrin mi mo sì pẹ̀lú àwọn Ọlọ́run Glosias ju gbogbo yín síbẹ̀síbẹ̀ nínú ilẹ̀ ìjìsìn. Èmi yóò kúkú ọ̀rọ̀ márùn-ún pẹ̀lú òye mi kí n lè kí àwọn mìíràn pàápàá ju ẹgbẹ̀rún ẹgbẹ̀rún àwọn àwọn a ní èdè kan kò lóye. Nítorí náà tí ó bá jẹ́ pé gbogbo ìjọba pa ní ibì kan àti gbogbo àwọn èdè ń sà pẹ̀lú àwọn tí ó di aláìm tàbí àwọn aláìgbàgbọ́ n kò ní pé iwu kò sí pé iwu kò sí pé ó ti inú rẹ̀ jáde ṣùgbọ́n tí ó bá tẹ́lẹ̀ gbogbo àwọn tẹ́lẹ̀ àti aláìgbàgbọ́ tàbí ènìyàn tí kò ṣe aláyé tí ó wà nínú ó jẹ̀bi nípasẹ̀ gbogbo nítorí bẹ́ẹ̀ tí a fi àṣírí kan rẹ̀ hàn nítorí náà ó ṣubú lulẹ̀ ó ṣubú lójú rẹ̀ yóò ó jẹ̀bi nípasẹ̀ gbogbo, nítorí bẹ́ẹ̀ tí a fi àṣírí kan rẹ̀ hàn nínú rẹ̀. Báwo ni lẹ́yìn náà a rí nígbàkúgbà tí ó péjú, olúkúlùkù ní Sáàmù kan ni ó ní ẹ, ní a ní, jẹ́ kí ohun gbogbo ní láti ṣe fún ètèkì tí ẹnikẹ́ni bá sá, ní àwọn kan jẹ́ kí àwọn méjì tàbí ní àwọn mẹ́ta jù kan kan, àti jẹ́ kí kan tún, ṣùgbọ́n tí kò bá sí ẹni tí kò sì kan, jẹ́ kí ó dákẹ́ ní ìjì, ilẹ̀ ìjì jẹ́ kí ó bá ara rẹ̀ sá, àti síkírun, jẹ́ kí àwọn wólí méjì tàbí mẹ́ta bá sá, àti jẹ́ kí àwọn mìíràn lẹ̀, ṣùgbọ́n tí ó bá fi ìdí ohunkóhun tí ó jókòó nípasẹ̀, jẹ́ kí ó dákẹ́, nítorí ìwú, Les àti tẹ́lẹ̀ gbogbo ènìyàn nípasẹ̀ kan, kí gbogbo kí ó lè kẹ́k àti gbogbo ènìyàn lé ní ìwúrí àti ẹ̀mí àwọn wòlíì. Nítorí kọ́run kì í ṣe ohun pẹpẹ ruru bí ẹni àlàáfíà. Gẹ́gẹ́ bí nínú gbogbo ìjì, àwọn ènìyàn mí jẹ́ kí àwọn obìnrin rẹ̀ tàbí àwọn ìyàwó dákẹ́dákẹ́ nínú àwọn ìjì, nítorí a kò gba wọn láàyè láti sá. Ṣùgbọ́n ó lè jẹ́ ìtẹríba bí òfin tún wí, àti pé tí wọ́n bá fẹ́ kẹ́k, jẹ́ kí wọ́n bí àwọn kìtì rẹ̀ ní ilẹ̀, nítorí ó jẹ́ ìtìjú fún àwọn obìnrin láti nínú ìjìnlẹ̀ ìjìsìn. Jẹ́ kí ohun gbogbo wa ní wúfún kan àti olùfẹ́ kan tẹ̀lé ara wọn kì í ṣe gbogbo sis ní àkókò kan náà. Àwọn ìjì tí àwọn ará Kọ́ríńtì ní àsámì sí ìdàrúdà láti ṣe àtúnṣe ìṣòro yìí. Paul kọ̀wé àṣìyẹ. Àwọn alábì ní wọn láti sá ní àṣírí kì í ṣe ní àkókò kan náà. Àwọn naguas ní láti dákẹ́ tí ó bá lè lo òye èdè, wọn kò lè ní òye àti ẹnikẹ́ni tí ó wà láti gba lọ́rùn rúdú. Àwọn ìyà tí àwọn wòlíì ní wọn láti ṣàfihàn kú sí àwọn kan nípa kò bíbèrè wọn ní gbangba ṣùgbọ́n láti wà láyé nínú àṣírí wọn. Jẹ́ kí ohun gbogbo jẹ́ déédéé àti ní ìbẹ̀rẹ̀ àṣẹ tí ó gbódù. Jẹ́ pé àṣẹ tí ó fi ìdí múlẹ̀ tàbí ṣe ṣiṣẹ́ èyíkéyìí, bóyá orin kan. Àwọn ẹ̀kọ́ láti kẹ̀kì péjẹ díẹ̀ sí ju ti gbélé, ìbẹ̀rẹ̀ àti òye jẹ́ pàtàkì, ìkọ̀pá nípasẹ̀ nípasẹ̀ gbogbo àwọn kírísítánì níyanjú gbogbo àsìtẹ́lẹ̀ jẹ́ pàtàkì fún òtítọ́. Bojúwò fún àwọn mìíràn ṣe àkíyèsí iskanfipam fún òfin àti àwọn àṣà kò lè fojú àwọn ìbéèrè àwọn apẹjọ́ ìjọsìn kọ̀yé kí ó jẹ́ tó bí ìrúbọ ṣùgbọ́n ìlọ́wọ́sí ti ara ẹni ìwúrí ti fún àwọn kírísítẹ́nì ní láti gba ara mi níyanjú àwọn ti rúdù wa nínú ilé ìjọsìn kọ́ríntì bí ọ̀pọ̀lọpọ̀ fi ara àkókò ti ara ẹni ẹ̀kọ́ tí ó jẹ́ ọwọ́ àwọn mìíràn àti ìkọ̀pa ẹnìkọ̀kan jẹ́ ti pàtàkì pàtàkì nígbà tí péjọ ti fìdí àkókò fún àpéjọ ti Kristi jẹ́ láti ṣe ìwúrí àti sọ ti ẹ̀kọ́ ọ̀rìn àwọn àwọn orin jẹ́ àwọn ìfihàn ti àwọn ìkùnsínú ti ìfẹ́ tàbí ìkórìíra, ayọ̀ tàbí ìbànújẹ́, àti èémí tàbí ti èémí. Àwọn orin àti orin mẹ́wàá fún ìgbádùn ti ara ẹni tó sí olùfẹ́ tàbí bí ìyìn fún Ọlọ́run. Àwọn orin tún jẹ́ àwọn oníjẹmú àtijọ́. Ẹ má ṣe fi ènìyàn yọ sí Olúwa. Ẹ jẹ́ kí a wá ariwo rẹ̀ pẹ̀lú orin Dáfídì. Ọlọ́run pàṣẹ fún Mósè, nísinsìnyí kọ sílẹ̀ fún àwọn ọmọ Israẹli. Wọn yóò sì tẹríba fún mi, ìwọ ó sì sin mi, ó kọ́ mi, ó kọ́ májẹ̀mú mi, àti láti rẹ̀ fún ògo mímọ́ rẹ̀. Bí wọ́n ti jáde lọ sí orí ogun náà pé, dúpẹ́ lọ́wọ́ Olúwa, nítorí ìfẹ́ rẹ̀ dúró láéláé oníkà láíláí jùlọ ti àwọn ìtọ́kasí orin ti jọmọ sí àwọn aṣòye ìyìn àti ọpẹ́ fún àwọn ìbùkún Ọlọ́run ìfẹ́ àti mímọ́ orin májẹ̀mú titun àwọn ọmọ ọmọ májẹ̀mú titun Ọlọ́run ni láti kọrin fún láti ọkàn wọn àti láti mú ara wa níyànjú nípasẹ̀ orin nítorí náà gẹ́gẹ́ bí ènìyàn tí ó ti yan mímọ́ àti olùfẹ́ jẹ́ kí àwọn ọmọ ọwọ́ tí ó bá takọ àti àwọn ọmọ ọwọ́ tí ó fi wọn jẹ ní apèsè àlàáfíà kí ó sì dúpẹ́ lọ́wọ́ rẹ̀ lọ́pọ̀lọpọ̀ bí ó ti ń kọni sí ó lọ́pọ̀lọpọ̀ àti bí ó ti ń kọni àti kí ó kọ àwọn orin àwọn orin àti àwọn orin èmi pẹ̀lú ọpẹ́ nínú ọkàn rẹ̀ sí Ọlọ́run ohunkóhun tí ó bá ń ṣe bẹ́ẹ̀, bóyá nínú ọ̀rọ̀ tàbí iṣẹ́, ṣe gbogbo rẹ̀ lé orúkọ Jésù Olúwa. Ó dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Bàbá nípasẹ̀ rẹ̀, bí bóyá nínú ọ̀rọ̀ tàbí iṣẹ́ tàbí orúkọ Jésù Olúwa. Orin Dáfídì àti orin mi àti orin ti èmi, ẹ̀kọ́ àti orin wá sí Olúwa. Nígbà gbogbo fún Olúwa, nígbà gbogbo fún Olúwa, nígbà gbogbo fún Ọlọ́run, Olúwa wá sí Olúwa. Nígbà gbogbo fún Ọlọ́run, Olúwa wá sí Olúwa. Nígbà gbogbo fún Ọlọ́run, Olúwa wá sí Olúwa. Nígbà gbogbo fún Ọlọ́run, Olúwa wá sí Olúwa. Nígbà gbogbo fún Ọlọ́run, Olúwa wá sí Olúwa. Nígbà gbogbo Pọ́ọ̀lù sọ fún àwọn Kírísítánì Kọ́lọ́ṣe pé tonú, orin wa lórí ìlànà ìrònú ìyọnu ẹnìkan bí ọ̀kan tí ń ṣàlàyé àwọn ìkósínú rẹ̀ sí Ọlọ́run Paul kò ṣàlàyé àwọn pàtó nípa ara ẹni tàbí orin tí ó péjọ dípò ó tẹnumọ́ ohunkóhun tí ẹ̀tọ́ ọ̀rìn ẹnìkan ní láti wá ti pàṣẹ sí ìṣọ̀kan ti ara ẹ̀kọ́ àti ní ìwúrí fún ẹnìkan àti láti gbé ní ìyàwó Ọlọ́run jẹ́ ìjọsìn ọ̀pọ̀lọpọ̀ àwọn pati wa láti kọrin àti ṣiṣẹ́ orin aládùn tàbí orin nínú ọkàn rẹ̀ sí Olúwa kan sí Olúwa kan bí ṣiṣẹ́ orin nínú ọkàn emotions àti àwọn ìkùnsínú pẹ̀lú títọ́jú fún Olúwa Ọlọ́run ẹ gidi àti onígbàgbọ́ tí kò figagbága tàbí nira ṣùgbọ́n nígbà gbẹ̀sẹ̀ tí ìgbẹ̀sẹ̀ nínú ènìyàn nínú ọkàn tàbí rara. Àwọn ìwé mímọ́ tuntun mìíràn tí ó ní ìbátan sí orin, èmi ó kọrin pẹ̀lú èmi mi, ṣùgbọ́n èmi ó kọrin pẹ̀lú ọkàn mi, jẹ́ kí ó ní ìdùnnú, ẹ̀yin Olúwa, gbogbo ẹ̀yin kèfèrí, orin fún ìgbádùn, ẹ̀bẹ̀ sí ènìyàn tí òde, nígbà tí orin láti inú ọkàn tan àwọn ìkùnsínú ti àwọn ènìyàn inú. Nítorí náà, ohunkóhun tí ó ipa àwọn ẹrù tí ọkàn kúrò, kí ó sì ní ìtẹ́lọ́rùn, àwọn èlò tàbí àwọn olùkọjá, cess láti ní ìtẹ́lọ́rùn sí Ọlọ́run, àtúnwò kúkúrú ti orin, àjọ hù, yìmí pẹ̀lú èmi, ẹ àti ìwọ bí àpéjọ kan láàrín àpéjọ náà, èmi yóò kọrin ìyìn fún ọ, bí àwọn ẹnìkọ̀ọ̀kan ẹ̀kọ́ àti Besoni na ara mìíràn pẹ̀lú gbogbo ọgbọ́n, àti bí ó ti kọrin Dafidi, àwọn orin àti àwọn orin, èmi pẹ̀lú ọpẹ́ ní ọkàn rẹ sí Ọlọ́run, nígbà tí ìṣe ẹnikẹ́ni dùn. Jẹ́ kí ó kọrin Dafidi, àwọn orin Dafidi, àwọn orin pẹ̀lú ọkàn mi, èèyàn kò gbọdọ̀ wo iye, èrò tàbí ti ara, ẹni kí ó túmọ̀ ìwé mọ́, nígbà gbogbo ní ipò rẹ̀, kì í ṣe láìnídìí. Ìtumọ̀ láti ilé abínibí, àṣìṣe fún àwọn ìpinnu àṣìṣe. a. Ìjọsìn wáyé nínú iṣẹ́ ìjọ kan. Bẹ́ẹ̀ nítorí náà kò ṣe orin ìtẹ́wọ́gbà gbọdọ̀ wáyé nínú àpéjọ b pé ọ̀rìn gbọ́dọ̀ jẹ́ àwọn àwọ̀n nìkan tàbí ní àtẹ̀sán, níwọ̀n ìṣọ̀kan ti dojúkọ ohun tí ó dára sí olùgbò àti ìdárayá kan. Nìkan Kapẹ́là ní ìṣọ̀kan tàbí ìdálẹ́nu mẹ́rin jẹ́ ìtẹ́wọ́gbàdé. Tí ẹnikẹ́ni bá ní ọ̀rìn kan túmọ̀ sí àwọn agbègbè náà yàn, àwọn ọ̀rìn láti jẹ̀sùn, ẹ, ọ̀rìn láti inú ọkàn tí ẹnìkan ní Kapẹ́là, àwọn ọmọdé, ìṣọ̀kan ọmọdé, ìṣọ̀kan kan, olùdarí ọ̀rìn tàbí olùdarí jẹ́, olùṣèkàngi, àwọn olùdarí ọ̀rìn púpọ̀, àwọn olùdarí ègbé tàbí ìyìn àwọn ègbé jẹ́ ohun ìdánilárayá, bó tilẹ̀ jẹ́ pé bí ọ̀pọ̀lọpọ̀ kópa pẹ̀lú wọn bí nígbà tí olùdarí ọ̀rìn kan ṣoṣo ó orin gbọ́dọ̀ wá láti ìrántí láìsí àwọn orin orin tàbí ìṣirò lórí ìbòjú kan. Tí ìdojúkọ ẹnìkan bá wà lórí dídára, ohun tí ó jẹ́ ìdárayá bóyá pẹ̀lú àwọn ohun èlò kápẹ́là kan tàbí ní ìṣọ̀kan. Orin fún ìdárayá wáyé nígbà tí ọkàn gbáláyé ìgbádùn ti orin àti orin láti yí kúrò. Àwọn ẹrú sí Ọlọ́run láti ọkàn wọn bóyá ó wáyé, á pẹ̀lú tàbí láìsí àwọn ohun èlò orin lórí rédíò tó tàbí kéde. Bí nígbà tí ó péjọ tàbí nìkan tàbí kan láìsí olórí, adarí kan tàbí àwọn olùdarí púpọ̀. Dájúdájú, ọkàn lè ní àwọn ìkùnsínú ńlá ti ìbẹ̀rù ńlá ìbọ̀wọ̀. Onínúure àti nísinsin, Ọlọ́run ní orin àti ní àkókò kan náà gbádùn àti pàápàá jẹ́ àbáyọrí nípasẹ̀ orin aládùn àti orin tí àwọn orin tí àwọn àwọn ìbéèrè. Orin lábẹ́ májẹ̀mú àtijọ́ ni láti kọ́ ẹ̀kọ́ àti láti ṣàlàyé ìyìn àti ọpẹ́ sí Ọlọ́run fún tirẹ̀ ìfẹ́ tí ẹ fẹ́. Àwọn Kírísítánì Kọlọséṣà kọrin láti ń kọ́ àti kìlọ̀ èfè. Orin ìtẹ́wọ́gbà sí Ọlọ́run gbọ́dọ̀ nígbà gbogbo láti inú inú ènìyàn, nígbà gbogbo ọkàn rẹ̀ ti ohunkóhun tí ó ṣe ìdíwọ́ ọkàn ènìyàn láti dojúkọ àwọn èrò rẹ̀ sí Ọlọ́run lákòókò tí ó kọrin ìdìbàjẹ́ ìjọsìn nínú orin chief. Orin láti inú ọkàn jẹ́ ọ̀rọ̀ kọ̀ọ̀kan pàápàá. Nígbà tí ọkàn bá péjọpọ̀ bí ilé ìjọsìn kan, ń gbàdúrà Jésù jíròrò àdúrà lákòókò ọ̀rọ̀ sísọ rẹ̀ ti tọ́ka sí bí ìwàásù lórí òkè náà. Wọn kò gbàdúrà, wọn yóò gbàdúrà láti ibi ọ̀pọ̀nà náà yóò fún ọ ní ẹ̀san. Nígbà tí o bá ń gbàdúrà, má ṣe sọ àwọn ohun tí kò ní ìdájọ́ bí àwọn kèfèrí ṣe, nítorí wọ́n rò pé wọn yóò gbọ́ nípa jíjẹ ọ̀rọ̀, má ṣe dàbí wọn, nítorí Baba rẹ̀ mọ ohun tí ó nílò ṣáájú kí ó tó béèrè lọ́wọ́ Àìsáyà. Jésù tọ́ka sí Àìsáyà, Jésù tọ́ka sí àdúrà. Báyìí tẹ́ḿpìlì Ọlọ́run nínú ènìyàn. Ní ọjọ́ kan Jesu ti ń gbàdúrà ní ààyè kan. Nígbà tí ó parí, ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wí fún un pé, Olúwa, kí ó kọ́ wa láti gbàdúrà, gẹ́gẹ́ bí Johanu ti kọ́ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀. Lúkù, nígbà náà Jesu tún ṣe sọtẹ́lẹ̀ nínú Mátíù, kíni pàtàkì nínú ìbéèrè wọn láti kọ́ bí ó ṣe lè gbàdúrà. Ṣé àwọn ọmọ ẹ̀yìn Jesu kò mọ̀ bí ó ṣe lè gbàdúrà? Ó lè jẹ́ rírì àdúrà Jesu tí ó ní ìdálẹ́nu nípa dídarí àwọn adarí ẹ̀sìn wọn. Àwọn Farisi gbàdúrà. Ǹjẹ́ àwọn baba nínú àwọn baba ńlá tàbí jẹ́ rírì àdìsọ̀rọ̀ tààrà Ọlọ́run pẹ̀lú wọn kan bí àdúrà? Lábẹ́ òfin ní nípasẹ̀ Mósè jẹ́ àwọn àlùfáà Àwọn wòlíì tàbí nínú àwọn baba májẹ̀mú arúgbó àtijọ́, àwọn àlùfáà, àwọn wòlíì àti Hana gbàdúrà. Àwọn àdúrà wọn farahàn púpọ̀ jùlọ láti béèrè fún ìdáríjì, ìdáǹdè àti àwọn ẹ̀bẹ̀ fún ìdẹ̀rùn láti ìjìyà. Wọn kì í ṣe àwọn ohun tí Daniẹli àti àwọn mìíràn sọ̀rọ̀ ń gbàdúrà sí tẹmpili ibi níwájú Ọlọ́run. Àwọn àdúrà májẹ̀mú titun jẹ́ àkíyèsí yàtọ̀ sí àwọn tí ó wà nínú májẹ̀mú, láíláí bí wọ́n ṣe jẹ́ gbogbo nípa àwọn ohun tí èmi, Luku àwọn ìgbàsílẹ̀ ní àwọn aposteli, lájùmọ̀ nígbà báábù Korneliu ti gbàdúrà sí Ọlọ́run nígbà gbogbo àti pé Ọlọ́run gbọ́ àdúrà rẹ̀. Ìhùwàsí ti ọkàn ń gbàdúrà, àwọn ọkùnrin méjì gòkè lọ sí tẹ́ḿpìlì láti gbàdúrà, Farisi, àti pé ó jẹ́ ìdámẹ́wàá, pé, Ọlọ́run, dúró lé èmi ó dára, ó dúró jíjọ, nítorí náà bí ojú rẹ̀ lọ sí ọ̀run, ṣùgbọ́n ó kọjú fún ẹlẹ́ṣẹ̀ fún mi. Luku, láti ọ̀dọ̀ àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí, ẹnìkan ló yé pé àwọn onírẹ̀lẹ̀ ju àwọn òdodo olóṣooṣo tí wọ́n gbọ́. Àdúrà nínú àdúrà John sọ fún wa pé wọ́n ní èso àti Kristiani ní àwọn ẹ̀ka ti ẹ̀ka nígbà. A kò wá sọ sí àjàrà Kristi, ikú wáyé, àti ẹ̀ka Kristiani ti gé àti là níbẹ̀, kò sì ní a fi ipò pamọ́. Àwọn tí ó wà nínú àjàrà wa, nínú àjàrà wa, nínú Kristi, àti àti àwọn àdúrà wọn, bí wọ́n ti yin Ọlọ́run lógo, kì í ṣe ara ẹni, Johanu. Ìdíwọ́ sí àdúrà Ọlọ́run lè gbọ́ àdúrà nígbà gbogbo bí Ọlọ́run ṣe wá, àwọn ipò, àwọn ìwà, àti àwọn èrò, àti àwọn èrò tí ó farabalẹ̀ sí àdúrà ènìyàn, láti gbọ́ àdúrà ènìyàn, láti gbọ́ àdúrà ènìyàn, láti gbọ́ àdúrà ènìyàn, láti gbọ́ àdúrà ènìyàn, láti gbọ́ àdúrà ènìyàn, láti gbọ́ àdúrà ènìyàn, láti gbọ́ àdúrà ènìyàn, láti gbọ́ àdúrà ènìyàn, láti gbọ́ àdúrà ènìyàn, láti gbọ́ àdúrà ènìyàn, láti gbọ́ àdúrà ènìyàn, láti gbọ́ àdúrà ènìyàn, láti gbọ́ àdúrà ẹnìkan, láti gbọ́ àdúrà ẹnìkan, láti gbọ́ àdúrà ẹnìkan, láti gbọ́ ẹnìkan láti gbọ́ àdúrà ẹnìkan láti gbọ́ àdúrà ẹnìkan láti gbọ́ àdúrà ẹnìkan láti gbọ́ àdúrà ẹnìkan láti gbọ́ àdúrà ẹnìkan láti gbọ́ àdúrà ẹnìkan láti gbọ́ àbọ̀ orin tó yíwà yàwẹ́ kí o da yàwẹ́ kí o tọ̀. àìrá tí nọ́ọ̀tà bàbá wì rárá yìí nọ́ọ̀ ìgòbá nọ́kùnrin adọ́sùkùn tẹ́gọ́ ẹ kọ̀ọ̀kan àti ti gbọ́ àdúrà ẹnìkan láti gbìgbò aráwẹ̀ ní kìnbí láti gbóná dọ̀. a ẹnìkan láti gbọ́ àdúrà ẹnìkan láti gbọ́ àdúrà ẹnìkan láti gbọ́ àdúrà ẹnìkan láti gbọ́ àdúrà ẹnìkan láti gbọ́ àdúrà ẹnìkan láti gbọ́ àdúrà ẹnìkan. Peter àwọn ọkọ ní ọ̀nà kan náà jẹ́ èrò bí ó ti ń gbé pẹ̀lú àwọn ìyàwó rẹ, kí ó àdúrà wọ bí alábàáṣiṣẹ́pọ̀, aláìlágbára, àti bí àjogún pẹ̀lú rẹ tí ẹ̀bùn ọ̀fẹ́ ti ìgbésí ayé, nítorí náà pé ohunkóhun yóò ṣe ìdíwọ́ àwọn àdúrà rẹ. Ìgbóhùnsáfẹ́fẹ́ ti àdúrà Jésù sì sọ fún àwọn ẹ̀yìn rẹ̀ láti fihàn wọn pé kí wọ́n má ba gbàdúrà, ó sì bíjọ́ fún ara rẹ̀, ó tẹ̀síwájú fún ara rẹ̀, ó tẹ̀síwájú fún ọ, nítorí níkẹyìn, ṣùgbọ́n ó tẹ̀síwájú fún mi, èmi yóò rí ìyẹn ó gba ìdájọ́ kí kò lè ta mí jáde lọ pẹ̀lú wíwá rẹ̀. Olúwa wí fún pé, gbọ́ ohun tí onídàájọ́ aláìṣòdodo sọ, Ọlọ́run kì yóò sì mú òdodo ṣe òdodo fún àwọn àyànfẹ́ rẹ̀ rẹ̀ tí ó kígbe sí lójúmọ́ àti ní alẹ́, ṣé ó máa fi wọn lóru sọ? Ọlọ́run kì yóò fi wọn àti ayára síbẹ̀síbẹ̀ nígbà tí ọmọnìyàn kú. Ọmọ ẹ̀yìn Kristi yẹ kí ó gbàdúrà nígbà gbogbo fún ìrànlọ́wọ́ ní pínpín àwọn ìpọ́njú ojúmọ́, ọjọ́júmọ́, bí wọ́n ṣe ń gbé fún Kristi. Paul ṣàlàyé, gbàdúrà ní gbogbo ìgbà nínú ẹ̀mí, pẹ̀lú gbogbo àdúrà àti ẹ̀bẹ̀. Láti òpin náà, kí ó jẹ́ kí gbogbo ènìyàn mímọ́, àdúrà àti àwọn ìlànà nípasẹ̀ Jésù àdúrà ti ara ẹni, jẹ́ kí àgọ́ yìí, ikú ikú, Jésù tí ó kú, ṣùgbọ́n yóò ṣe ṣe ìtọ́sọ́nà lórí àdúrà, má ṣe lọ àwọn àtúnwí asán, a kò ti fún àwọn ènìyàn ní àwọn ẹ̀kọ́ aposteli onígbàgbọ́ fún ìgboyà lórí ìtúsílẹ̀ Pétérù nípasẹ̀ ìgbìmọ̀ ọ̀rọ̀ dáadáa tí ó ra Pétérù gbàdúrà ó sì wí pé Tàbítà dìde ti ara ẹni nínú túbú àti ní ọ̀gànjọ́ Pọ̀ àti Sílà gbàdúrà àwọn aposteli àti àwọn Kristiani àwọn ìlànà gbogbo jẹ́ èyíkéyìí àwọn olùtura jẹ́ kí ó gbàdúrà fún àwọn mìíràn fún wọn nígbà gbogbo àwọn àdúrà fún ẹni gbàdúrà ní mímọ́ fún ìdáríjì ronúpìwàdà ti ìwà búburú yìí kí ó gbàdúrà nígbà gbogbo ti ṣe ọ̀rọ̀ Ọlọ́run ní ọkàn nínú ọkàn rẹ̀ gbàdúrà nígbà gbogbo àdúrà lè kúrò àti pàtọ̀pàtọ̀ gbàdúrà fún àwọn nǹkan tí ó wà títí láéláé wá ìtọ́sọ́ ìtọ́sọ́nà Ọlọ́run ní fífi ìjọba rẹ̀ sílẹ̀ ní àkókò ní gbígbé ojoojúmọ́ àti ní fífi àwọn mìíràn síwájú ti ara ẹni, gbàdúrà fún àti ìrànlọ́wọ́ ìtànkálẹ̀ ìhìnrere Kristi, gbàdúrà fún àwọn mìíràn àti fún ìdúpẹ́ nígbà gbogbo déédéé. Àwọn àdúrà lè jẹ́ kúkúrú púpọ̀ ní ibi èyíkéyìí fún ara rẹ̀ tàbí àpapọ̀, ṣùgbọ́n kì í ṣe dojúkọ àpọ̀. Ní ibi èyíkéyìí àpapọ̀, àwọn ìbéèrè bá ti ṣe nígbà wo ni wákàtí àdúrà? Ní ìgbà mẹ́rin ní òwúrọ̀ ọjọ́, wákàtí kẹsàn-án, wákàtí wákàtí àti alẹ́ bí. Nígbà tí o bá nílò nǹkan kan nígbà gbogbo, a àti bẹ́ẹ̀ bá ti ṣe fún àdúrà Kristiẹni láti jẹ́ ìtẹ́wọ́gbà fún Ọlọ́run, ó gbọ́dọ̀ wà nínú Kristi. Chief ẹ̀kọ́ ọbomi Olúwa, rántí Kristi ní ọjọ́ kìíní, àwọn ọmọ ẹ̀yìn tó Jésù wá. Bí ìwọ ti béèrè ìbọ, ni ìwọ yóò ti múra sílẹ̀ fún wa. Ìwọ láti jẹ ìrékọjá náà. Nígbà tí wákàtí kan dé, ó jókòó àti àwọn apọ́sítélì pẹ̀lú rẹ̀. Ó sì wí fún wọn, mo ti fẹ́ láti jẹ àjọ ìrékọjá yìí pẹ̀lú rẹ̀. Ṣáájú kí ó tó jìyà, èmi kì yóò jẹ, èmi kì yóò jẹ, èmi kì yóò jẹ, èmi kì yóò jẹ, èmi kì yóò jẹ, èmi kì yóò jẹ, èdí àṣẹ ní ìjọba Ọlọ́run. Nígbà tí ó jẹ́ ìrọ̀lẹ́ àkọ́kọ́ fún oúnjẹ àjọ ẹ̀kọ́, fi fún Ọlọ́run fẹ́ràn ayé tí ó ti fún ọmọ ọmọ rẹ̀ nìkan àti ẹni aláìní, kí gbogbo ènìyàn tí ó gbẹ́kẹ̀lé nínú le ní ìyè ẹnìpẹ̀kun, dípò kí ó parun pátápátá. Johanu, níbẹ̀, níbẹ̀ nínú Kristi, a gbọdọ̀ kọ́ ẹ̀kọ́ láti nífẹ̀ẹ́ àti láti bára ẹni sọ̀rọ̀ pé ìfẹ́ nípasẹ̀ fífún, pínpín tí ó ń pínpín. Àti nísinsìnyí, lẹ́nu ilé, mídò ìlọ́ngàndò àwòfẹ́mẹ́ tẹ̀wéjíwéyẹwé tí wọ́n dọ̀tán dòye, gbọdọ̀ ẹ̀yin náà dọ̀hìn àwẹ̀tọ́mẹ́, yẹpọ̀ médèvólẹ̀ tán. Kọ́ríńtì, tí ẹnikẹ́ni kò bá pèsè fún àwọn ìbátan rẹ̀, àti ní pàtàkì fún ẹbí rẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀, ó ti ṣe pé ó ti kó ju aláìgbàgbọ́. Timoti, ìṣẹ̀wáhù àti fi ìfẹ́ Ọlọ́run hàn ní àbójútó àwọn tí ó nílò ẹ̀sìn Tresia níbi iṣẹ́ ìkà tí Ọlọ́run wá gbà bí aláìní baba àti àwọn ọ̀pọ̀ nínú àwọn arákùnrin wọn. Jámẹ̀sì, ènìyàn tí ó sojú kòkòrò fẹ́ràn ọrẹ ju Ọlọ́run tàbí àwọn ìran àti àwọn ẹni, bóyá òun yóò kórìíra ọ̀kan àti ìfẹ́ sí èkejì àti pé yóò fa ara èkejì dúró, ó kò lè ṣiṣẹ́ fún Ọlọ́run àti ọwọ́. Mateo, èmi kò fi fún ẹ̀mí mi sí Ọlọ́run fún ẹ̀bùn mi ní iṣẹ́ tàbí àṣẹ. Ìfẹ́ tí ó wu Ọlọ́run pé ó dára, láyè láyè kí ó gbẹ́kẹ̀lé Ọlọ́run, ènìyàn lọ́rọ̀ ṣe ìwé ọ̀rọ̀ rẹ̀ lórí ilẹ̀ kúkú ju ọ̀run ọ̀run lọ. Àánú fífún àwọn tí ó nílò ní ìwúlò jẹ́ àwọn ìṣúra tí ó fi pamọ́ sókè ní ọ̀run. Bóyá ọlọ́rọ̀ tàbí kò dára tí ó wà nínú Kristi tọ́jú àwọn ìṣúra ní ọ̀run nípa ṣíṣe rere ní ìrànlọ́wọ́ àwọn mìíràn ti ara ẹni àti nípa ti ẹ̀mí. Iye náà kò wà ní fípamọ́, ṣùgbọ́n ìhùwàsí ọkàn nínú fífún àwọn nínú rere ti ara ẹni àti àwọn èlò ohun èlò tí ó ní ní ìpọ́njú rẹ̀. Ṣọ́ra láti ṣe àwọn ọkùnrin nínú rere tí o láti rí wọn. Kí ó bá ṣe, ìwọ kò ní ní èrè kankan ti ọ̀run. Ègbé ni fún yín, àwọn akọ̀wé àti àwọn Farisi, ẹ̀yin àgàbàgebè díẹ̀ sí ọ̀rọ̀ mint, àánú àti ike. Ọkùnrin kan tí a ń pè ní Anania, pẹ̀lú rẹ̀ Safira, aya náà padà, ó sì ta yòókù ní kíkún sí ẹ̀ṣẹ̀ àwọn apọ́stẹ́lì, àwọn apọ́stẹ́lì, àwọn apọ́stẹ́lì, wọn kọ fún gbogbo àwọn ère, ṣùgbọ́n ni wọ́n ní fífún àwọn yìí ìfẹ́ ènìyàn. Ọ̀kánjúwà àti ìmúdánilójú àwárí, ọ̀fẹ́ jẹ́ ìdojúkọ lórí ara, àwọn ìní mi, àkọ́kọ́ mi, àti àwọn ìfẹ́ mi, tí ó bá pa ohunkóhun tí ó jẹ́ ti ìṣẹ̀dá ayé, ìfẹ́kúfẹ́, ìfẹ́kúfẹ́, nítorí pé ìbínú wọn bọ̀, Kọ́lọ́ṣe, Olúwa, èmi ó wí fún ọkàn mi pé, ọkàn ìwọ ó fi ọwọ́ púpọ̀ lé fún ọ̀pọ̀lọpọ̀ ọdún, mú ìrọ̀rùn rẹ jẹun, mú jẹ àríyá, Ọlọ́run sì wí fún pé, ìwọ aṣiwèrè rere, lé òru ní ilé ó bá rí o, àti ohun tí ìwọ ti pèsè sílẹ̀, ẹni tí ó yóò jẹ, Lúkù, ó sọra jáde, ó wà lórí ìṣọ́ ọ̀tá rẹ̀, sí gbogbo ojú ojú ojú, ẹ̀mí ènìyàn kò ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ohun ìní rẹ̀, Lúkù, ó sọra jáde, ó wà lórí ìṣọ́ ọ̀tá rẹ̀, sí gbogbo ojú ojú ojú, ẹ̀mí ènìyàn kò ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ohun ìní rẹ̀, Lúkù, ìwà àdéhùn àti jìjì, ṣùgbọ́n sájà fún àwọn ogun ara rẹ̀ ní ọ̀run, àwọn iṣẹ́ iṣẹ́ fún àwọn mìíràn mọ́, àti ọwọ́ ìpakúpa, àti ibi tí àwọn olòṣì kò fọ́ àti jìjì, nítorí níbi tí ìṣúra rẹ̀ wà, ọkàn rẹ̀ yóò jẹ́, Mateo, ó parabẹ́lẹ́ra, nígbà gbogbo tọ́ka sí bí ènìyàn ọlọ́rọ̀ àti Lásárù, ọ̀rọ̀ kì í ṣe ìṣòro náà, ó gbẹ́kẹ̀lé ọ̀rọ̀ ènìyàn láti jogún ìgbàlà àti ìyẹnipẹ̀kun kúkú ju Ọlọ́run lọ. Onínúure nínú àwọn ohun èlò ohun èlò ìrántí yìí, Paulu ń kọ̀wé sí Ao. Mo nígbàgbọ́ kí n kí ó fi oore-ọ̀fẹ́ fún ọ láti fi ṣe oore-ọ̀fẹ́ nínú gbogbo iṣẹ́ rere gẹ́gẹ́ bí a ti kọ pé ti ka àwọn ẹ̀bùn rẹ̀ sí àwọn tálákà, òdodo rẹ̀ sì dúró láéláé. Paulu kíyèsí àwọn Kristẹni sọ pé ẹni tí a ti jí di gbọdọ̀ jí kó tọ́, tí gbọdọ̀ ṣiṣẹ́, ń ṣe ohun kan wúlò fún ọwọ́ tirẹ̀, pé yóò lè ní ohun láti pín pẹ̀lú àwọn tí ó nílò. Efesu, tìkálára rẹ̀ ṣàyẹ̀wò ìwé mímọ́, jíròrò pẹ̀lú àwọn Kristian mìíràn, gba òye tí ó mọ̀ tẹ́lẹ̀ ti ìfẹ́ rẹ̀, fihàn gbogbo nǹkan fúnra rẹ̀ jù tí ó gbẹ́kẹ̀lé lórí àti gbígba ìgbàgbọ́ tàbí ẹ̀rọ ọrẹ tí ó gbẹ́kẹ̀lé olùkọ́, oníwàásù tàbí olùṣọ́-àgùntàn. Gba Kristi, àwọn àṣẹ àti mú ìgbẹ́kẹ̀lé rẹ̀ sí ọ nípasẹ̀ ìgbọràn. Tí ènìyàn kò bá gbìyànjú láti ní òye, báwo ni ó ṣe lè yípadà? Onínúrere nínú ipa wa, ipa rẹ̀ jẹ́ wíwọ́n nípasẹ̀ ohun tí àwọn mìíràn ń jẹ àti pé láti rí pé òdodo àti àánú ni à ń ṣàkóso fún àwọn tálákà. Onínúrere pẹ̀lú ìhìnrere rẹ̀, ó sì wí fún wọn pé, “Ẹ lọ sí gbogbo àgbáyé, ó sì wàásù ìhìnrere fún gbogbo ẹ̀dá.” Ohun tí ó gbàgbọ́ pé yóò jẹ̀bi. Máàkù, Ọlọ́run ti fi ẹ̀sùn fún àwọn tí ó wà nínú Kristi pẹ̀lú ohun ìní rẹ̀ jùlọ àti ohun ìní pàtàkì rẹ̀. Kò ṣe mìíràn, àwọn èrò fún sísọ, ìfiránṣẹ́ àfiwéra ìhìnrere rẹ̀, ìhìnrere rẹ̀ tàbí ṣe tí a kò bá ṣe ẹnìkan mìíràn yọ, wọn yóò gba èrè rẹ̀. A kò ní, ìbéèrè náà ni, ṣé a ṣe ìfẹ́ rẹ̀ tàbí ṣé a jẹ́ kí ènìyàn jẹ́ kí ẹlòmíràn ṣe fún wa? Onínúrere pẹ̀lú àkókò wa lílò déédéé tí àkókò wa pẹ̀lú lílọ àkókò lórí ara, ẹbí, aláìní, ìwádìí àti ní gbígbé ìhìnrere sí àgbáyé láti pàdé àwọn ẹni tí ẹ̀mí wọn ní àfikún sì ṣe ìrànlọ́wọ́ fún sanra láti ní ìdíbàjẹ́ ọkàn kan lè kópa nínú wa. Olùkọ̀ọ̀kan lórí àwọn ẹ̀kọ́ Bíbélì kan bú. Mú àwọn ènìyàn wá sí olùkọ̀ọ̀kan pínpín àti àròyé ìṣirò àwọn iṣẹ́ ìkẹ́kọ̀ọ́ bí Bíbélì dé. Dàgbàsókè àwọn ẹ̀kọ́ kíkọ́ ẹ̀. Ìwúrí fún àwọn mìíràn ní iṣẹ́ rẹ lòdì sí kì í ṣe àwọn lẹ́yìn olùtítọ́ ti Kristi nìkan, ṣùgbọ́n a yóò pe gbogbo ènìyàn ni yóò pè sínú ìwé. Bí nítòótọ́ bí èmi wá náà lọ sọ pé gbogbo ọ̀rọ̀ kúnsún yóò tẹríba níwájú mi, gbogbo àwọn yóò jẹ́wọ́ sí Ọlọ́run. Nítorí náà, gbogbo wa yóò fún ara wa fún Ọlọ́run. Rómù fífún jẹ́ ìdáhùn tí ọ̀kan ní ìbámu sí bí ọ̀kan ṣe ní ìlọsíwájú, kì í ṣe ìbéèrè dágbére òfin bí ìdámẹ́wàá. Kírísítánì gbọ́dọ̀ jẹ́ àkíyèsí àwọn kan tí ó ní ipa fífún rẹ̀, bóyá fún rere tàbí búburú, àwọn iṣẹ́ ẹnìkan àti ọ̀rọ̀ láti yín Ọlọ́run lógo. Bí bẹ́ẹ̀ kọ́, ó ṣe gbilisi bí èyí tí a kò mọ fífún, kò ṣiṣẹ́ ní lílọ, àwọn orísun Ọlọ́run ti pèsè láti ṣe ìfẹ́ rẹ̀. Olúwa tọ́ka sí àwọn tí ó fún àṣẹ bí àgàbàgebè, wọ́n dojúkọ ṣiṣẹ́ pípasẹ̀ àti ẹ̀fàyè, àwọn ohun pàtàkì ti ìgbésí ayé díẹ̀ sí, ìdájọ́, àánú àti ọlọ́tọ̀ rírí láti nípasẹ̀ ènìyàn sìn fúnni ní ìdánilójú. Ìyípò àwọn dó ṣáájú kí ó tó lé ṣe, má ṣe mú ayẹyẹ tí kò ní ìdájú. Fìránṣẹ́ ẹsẹ̀ fún mi. Mú ara yín dúró. Gba ahun ìdí aláìní baba. Àwọn ìbéèrè kìíní gbàgbé fún wa. Ọjẹ́ àṣẹ tí ó gbóòórùn. Nítorí títí ìfẹ́ lọ́rùn ọgọ́rùn-ún mẹ́wàá, ìdá mẹ́wàá gbó títí tí ó fi dún kú. Bí kan ti ní ìsíwájú, ọkàn wà ní ìdojúkọ lórí àwọn ìfẹ́ ara ẹni àti ní ìtẹ̀kùn, ní ìdojúkọ àwọn tí ó wà ní ìtẹ̀kùn, àwọn tí ó wà ní ti ara àti àìní ti ẹ̀mí. Ti ìfẹ́ ni àwọn tí yóò fún ìṣirò fún àwọn ohun tí a ṣe tàbí kùnà láti ṣe nígbà tí wà ní ibi ayé. Àwọn ẹlẹ́sẹ̀ gbé, àwọn Krístíánì tu gbogbo ènìyàn kìíní fífún ti ìtẹ́wọ́gbà, fífún nítorí ó pàṣẹ fún gbé, fífún láti gba ìdánimọ̀ ti ara ẹni kọ́, fífún pẹ̀lú ẹsẹ̀ tí kò lè gbàgbé dé. Ọ tí ó wà lókè ìbáwí, ilẹ̀ ìjìsìn ẹ̀ka àwọn Krístìán wà ní ìdàpọ̀ papọ̀ pẹ̀lú Kristi, àti pé ó yẹ kí ó wà pẹ̀lú gbogbo àwọn mìíràn tí ó wà nínú Kristi. Ó ń jẹ́ dọ́gba ní kúrúnifẹ́, ìgbàlà wọn, àti gbogbo àwọn fani tẹ́ kúrò nínú Kristi. Síbẹ̀síbẹ̀, jíjẹ́ ènìyàn gbogbo ń yà nínú àwọn agbára òye im. Nítorí náà, àwọn ìjà ńlá yóò wà ti àwọn ìhónú oríṣiríṣi tí ó gbọ́dọ̀ yanjú. Àwọn ìyà yóò tún wà nínú òye àti ìtún ìtún ti àwọn ìwé mímọ́. Díẹ̀ nínú àwọn lè gbìyànjú láti fi ipá ṣe ìtún ìtún bí májẹ̀mú ti ìdàpọ̀ tí ó lòdì sí àwọn ìlànà Pọ́ọ̀lù ní Kọ́ríńtì. Àwa yóò wà tí ó ń kígbà níṣẹ́ ní láti mú Christian wá tí ó ti rìn kiri àti rárá gígùn nígbésí ayé dídùn sí kíkúngun. Ó ti pinnu láti yàgò fún ìpàdánù ẹ̀mí ẹnìkan, yàgò fún kánkán sí ti ara àti láti ṣàfihàn ìfẹ́ Ọlọ́run, ìdájì àti àánú sí àgbáyé. Ìbáṣe kò gbọdọ̀ jẹ́ kí gbogbo wa ti ara ẹni nílò láti gbọ́ nípasẹ̀ gbogbo ohun láti wà ní ìdàpọ̀. Ẹ nǹkan mi kìlọ̀, nǹkan mi tí ó gba, ohun tí ó faradà, àwọn ìtànkàjáde, Ọlọ́run ti ju bí ń àti bàbá rẹ̀ kò lè Tímótè. Gbogbo ẹ̀mí ti wà ní ẹ̀mí fún ìbáwí àti ìlànà ìtìnísíná ní òdodo. Ẹ bẹ̀rù fún àkókò gbogbo ìkẹ́ counseling dàbí ẹni pé ó jẹ́ ìrora ti ara dípòjúgbádùn ṣùgbọ́n nígbà míì ó fún ẹ̀ṣọ́ àlàáfíà àti òdodo fún àwọn tí ó kéèké nípasẹ̀ rẹ̀ ẹfẹsù lórí kẹdẹlẹ má ṣe jẹ́ kí àwọn ọkọ rẹ bínú ṣùgbọ́n mú gòkè àti ìkẹ́ wá sí ìkẹ́ àti tí ń kúnni fún un nípa olúwa ìbáwí àti ẹ̀ka tí ó ní àtìlẹ́yìn fún wa nínú àwọn ìgbésẹ̀ tí ó nílò láti ṣe ju òtí iskan àti ẹlẹgbẹ́ wa pẹ̀lú lọ́rùn àti ènìyàn àwọn kírísítánì tí ó ṣe sí tàbí lọ́rùn ní láti ṣàlàyé ìdí iṣẹ́ ǹjẹ́ lẹ́sẹ̀ kí wọ́n lè ṣe àwọn náà wọ́n ìbáṣegbòd bẹ̀rẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ kì í ṣe lá kì í ṣe níṣe là, ìṣe níṣe lọ, ìjẹ́ ẹlẹ́sẹ̀ kí tó ń bọ̀, ìṣe tó ń bọ̀, ìbáwí gbòdì, wà ní ìbámu àti tẹ̀síwájú títí ìrònúpìwàdà wáyé tàbí títí gbogbo ayé fún ìrònúpìwàdà ti parí. Ìkìl kò gbòdì lọ́pàá lórí AFSAI, èyí ni ìdí tí àwọn ẹgbẹ́ tí ó kópa gbòdì. Gbìyànjú ìpinnu-ìpinnu àkóhun, àwọn ọtí ṣògbọ́n lè lóye ohun ìyá tí ó bá tẹ́tí sí rẹ̀. Ìwú ti ní arákùnrin rẹ̀, Mateo, Mateo, nígbà tí kan sí kan kò gbéjáde, ìyípadà lẹ́yìn náà àwọn mìíràn gbòdì. Ṣe alábápín, díẹ̀díẹ̀ bóyá àwọn méjì tàbí mẹ́ta, àwọn áńgẹ́lì bú fún nípasẹ̀ olùṣẹ́ àti gbogbo ẹ̀jẹ̀ yẹ kí tí ó pẹ̀lú rẹ̀, tí ó gbà pẹ̀lú rẹ̀, láti jíròrò ẹ̀pọ̀ rẹ̀. Mateo, Mateo pẹ̀lú àti ìránikiri ni yóò gba ìmíra láti ikú àti pé yóò bọ̀ pẹ̀lú láti jẹ òun pé ẹnikẹ́ni tí ó bá mú ẹlẹ́ṣẹ̀ padà láti alárinkiri yóò gba ìmíra láti ikú àti pé yóò bọ̀ pẹ̀lú. Ju gbogbo rẹ̀, pa nífẹ̀ẹ́sì kan mìíràn ní ìtara, nítorí ìfẹ́ ti àwọn ẹ̀ṣẹ̀. Jújùjù, àwọn ènìyàn lọ́kùnrin ní láti ṣe Fales dì mí jáde kúrò ní ìwúkàrà àti ìjì. Ǹjẹ́ ó ń dàn? Kò bá sọ̀rọ̀ sí. Má jẹun tàbí sùn pẹ̀lú ìdílé àti ìdí tí àjòdè ìdí tí ìbáwí ní láti fa ìyípadà ní ìṣẹ̀padà sí ìlàjà pẹ̀lú àwọn arákùnrin àti ìlọ́run kò sí ẹgbẹ́ tí irú ìbáraẹnisà ṣe ìdíwú ìbáraẹnisà ń ṣẹ́gun ìdí tí ìgbésẹ̀ ìbániwí dúró gbogbo sun àjẹsẹ̀p bí èyí o kò jẹun jẹun jà nígbà tí a ṣe àkíyèsí oúnjẹ àlelúwa jẹ́ ìgbésẹ̀ tí a pinnu àṣẹ ti ìgbàdájà sí ọrùn ìlànà tẹ̀lé ìrònúpìwàdà jẹ́kì rékèdè Paul fún láti rí lára pé ó jẹ́ Kristiẹni kíláàsì kejì, ó jẹ́ ìránṣẹ́ tí ó padà. Olúwa rẹ̀ fẹ́ kí ó jẹ́ òṣìṣẹ́ nínú ìjìbá. Gbogbo àwọn Kristiẹni mìíràn gbọdọ̀ gba ìwúrí àti ṣe ìrànwọ́ fún láti ìránṣẹ́. Ronú Lót àti ti já tìlú kan tí ó bá jẹ́ pé ìrònúpìwàdà tí kò gbà láàyè sílẹ̀ láti ṣe láti ṣe nínú ara Kristi, ara kò ní ìbàjẹ́ àti kì í ṣe onítẹ̀ ṣe ǹjẹ́ ìyà tí èyíkéyìí wà láti padà sí ìkan. Ẹbẹ̀rù nítorí bí àwa bá ń lóko àìṣedéédéé lé ẹnu Lẹ́yìn tí ń gba ìmọ̀ tí ó ti kò sì rí ìró fún àwọn ẹ̀ṣẹ̀. Johanu, Jésù dí wọn lánàá sùn ju báyìí nítòótọ́ ni ó ti. Ǹjẹ́ ó sọrí sí ìdánwòjẹ kíkanjẹ tàbí ó jẹ́ pé ó ti pinnu pẹpẹ nìkan? Kì í ṣe èso náà, ṣùgbọ́n iṣẹ́ ti ẹ̀ṣẹ̀. Ìfẹ́ láti tẹ̀síwájú àti pé ó jẹ́ kí o yípadà tí ó fúnle fún ẹ̀ṣẹ̀ jẹ́ ìgbésí ayé gẹ́gẹ́ báyìí lákòókò tí ó bá ń jọ́jù pẹ̀lú àwọn ènìyàn mi. Ìgbà tí kò ní ìgbà ni láti jẹ Kristi tí a fi fún ìdáríjì jẹ Kristi. Àwọn ìbéèrè ìdí tí ìbáwí lè jù sin ni láti mú arákùnrin kan wá sí ìlàjà pẹ̀lú kan. Tẹ́fàtàlà, mẹ́fà tẹ́fàtà. ṣùgbọ́n ìhàm iṣẹ́ rẹ̀ gbé. Gbà sílẹ̀ ṣùgbọ́n ní ìdàpọ̀ kékeré tó. Gbà sí ó àti gbà níyànjú tẹ̀síwájú ní wíwá díẹ̀ nínú ìṣẹ́ fún láàárín ara. Irú Europe wo ni ó wà fún Kristẹni tí ó tẹ̀síwájú sí DSM?